mama sa this is royal family we are talking about. ọ̀rọ̀ royal family kan ló fẹ́ bà wá lórúkọ jẹ́ ni ó fẹ́ fi ọwọ́ yẹ́ ẹ̀ ti sọ pé wọ́n sọ fún mi pé ìjẹ̀ṣà gidi ló ń pò wọ́n fọwọ́ lágbára lójú ọmọ òun mi nìyẹn ń jẹ ó ń tajà ní géètì ní sọ̀rin. ẹ̀rù ń bà mí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ̀rọ̀ ok ṣé mo fẹ́ kẹ wá sáfẹ́fẹ́ lára àbí ìfẹ́ kẹ wá. ẹ fà ẹ fẹ́. ah gbogbo wa àti tí mo ṣe fún yín mo fẹ́ kẹ wá. ẹ fẹ́ kí wá àbí ìsèpàdé pẹ̀lú fámìlì yín lánàá. ẹ fẹ́ kí n wá. ìfẹ́ kẹ́ ẹ wá nà á ṣé wọ́n wá gbé kọ̀ọ̀kan fún yín. láti eh, ọ̀dọ̀ kábíyèsí. láti palace kẹ́ ẹ má bàa wà afẹ́fẹ́ ni ó ti kọjá bẹ́ẹ̀. ṣé ká stop ẹ̀ bá a bẹ́ẹ̀ má sọ̀rọ̀. àní mo tún mo tún lọ sáàfin kábíyèsí pé ẹ bá ń pàṣẹ fọ́mọ nǹkan mọ́ sọ̀rọ̀ wọ́n tún pè ọ́ ní fóònù rẹ̀ ọ̀lọ́ àbóògbé ó ti kọjá bẹ́ẹ̀. ó ti kọjá bẹ́ẹ̀ làjì ìyá pọ̀. àfi mo mọ̀ pé ìyá títí ọ̀jẹ̀ dọ́gbù rẹ̀. royal ni mo fi pe talẹ̀ ní royal dna kí ló ṣẹlẹ̀ sà. sàrín tó ṣẹlẹ̀ ni pé ọ am prince raji taofik ayọ̀bámi láti aliwo royal family. ọmọ ọba ìdílé ọba tí ń bẹ lórí ìtẹ́ báyìí nìbàdàn. bẹ́ẹ̀ ni sà. <laughs> kí ló ṣẹlẹ̀. ìgbà tọ́rọ̀ ẹ̀ bẹ̀rẹ̀ tí mo rí pé ó tó ń ṣe ségesège mo lọ máa lọ sí uch worker ni màá lọ bá màá lọ sí new usage gbà ó kọ́ wà ní shop shop yẹn màá lọ bá gbogbo àwọn tó jẹ́ ọ̀gá níbẹ̀ ojú ṣe máa jẹ́ pé tí mi yẹn tí máa wà nìbàdàn most of the time mo lè má mo lè má sí nìbàdàn. ẹ má fọwọ́ gbà kínní lọ. ẹ ṣe ń jẹ́ kí ìyàwó mi máa pẹ́ láti. dé láti dé láti bí iṣẹ́ mo ń bọ̀ náà mo. pé kí ló dé tí wọ́n jẹ́ kó ìyàwó yín pẹ́ ń bí iṣẹ́. kó máa kó máa pẹ́ ń bí iṣẹ́. mo àwọn tó jọ̀gá ń bẹ̀ wọ́n dẹ̀ wọ́n ń jẹ́ kó yé mi pé irọ́ ni o normal time normal closing hour làwọn máa ń release so ìgbà tó kọ́kọ́ bí first born after the first born ló bẹ̀rẹ̀ òṣì mo dẹ̀ sọ fún yẹ máa ń report ẹ̀ fún mọ́mí ẹ̀ pé mọ́mí eh, títí ti change no usage in fact àwọn ọ̀rẹ́ ìjẹ́ kó yé mi pé most of àwọn ọ̀rẹ́ àwọn ọkọ wọn wọ́n ti kìlọ̀ fáwọn ìyàwó pé ẹ má bà títí rìn mọ́nú uch ìgbà tó bí sẹ́kí tó wá bí àwọn ìbejì tó jẹ́ issue gangan báyìí mo i was working in Lagos State then mo lọ bá mo ṣe àwọn àwọn tó yẹ necessary things tó yẹ kí n ṣe ó kàn jẹ́ péjọ kan mo kàn almost almost a year káwọn ọmọ yẹn tó pé year mo kàn pick number kan lórí fóònù ẹ̀ mi mọ ó dà mo fẹ́ yóò lo fóònù ẹ̀ ni kọ́ ẹ̀ kàn wọlé ni tó bá dìde mọ́lá ọlágbàyì you say staff náà ni mo lọ sọ fún yẹ mo ní ọmọ tí èèyàn tó wọ́n yín tó tẹ̀lé kiri nù UCH ni mo rẹ ní ẹ kínní kan ọ̀rẹ́ jọ ni wọ́n mo ní ọ̀rẹ́ ìjọ táwọn ọmọ yẹn pé èyí ẹ̀ mo kàn tún rí message ni ní exactly at uh, twelve uh, o'clock mo ní eh, mo wá sọ mo ṣe. what was the message. happy uh, happy birthday to my children. okay. so àtìgbà yẹn ní ìjọ yẹn gangan ni mọ́mí ẹ̀ kó rán wọ́n rán mọ́tò wà láti wá kẹ́rù ẹ̀ pọ́nlé àwọn ẹ̀gbọ́n mi dẹ̀ ní àwọn ìkan wà náà àwọn ẹ̀gbọ́n mi tó yẹ kó sọ pé òun ò kulẹ̀ ní trust inú pé èmi mu nà àwọn twins yẹn nítorí wá prompt pé a ṣe DNA text nìyẹn nígbà tá a wá ṣe text ló text pé i'm excluded. excluded kí ni ọmọ ọba mọ níyìn. pé mi kọ́ mu nà àwọn twins yẹn. ọmọ ọba ọ̀sẹ̀ á excluded àbí kan ṣe DNA test. prince zero point zero zero zero odo mẹ́rin odo mẹ́rin lélẹ́yìn náà kì í tiẹ̀ ṣe ẹnìkan nu méjèèjì tọrọ possible èèyàn lè bí bèjì kọjá pọ tọ̀lẹ́ tó nìkan ọ̀tọ̀lẹ́ tó nìkan it's possible wọ́n ti ṣe ẹ wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni màmí. wọ́n á pín wọn sí mi lọ́kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ ni tí ọ̀tọ̀ọ̀tọ̀ ṣẹ́rí ìtó. ìkọlẹ̀ tí sẹ́nu méjèèjì. bẹ́ẹ̀ ni sọ. ọkùnrin sọ pé ìkọlẹ̀ ni kejì. n sọ àjọ máa pín ọkọ̀ọ̀kan tó jẹ pé wa. ó lè jẹ́ pé ẹnìkan ló nìkan kọjá ìlẹ̀ nìkan. ayé rẹ̀ bàjẹ́. ó ṣẹlẹ̀ rí <laughs> ìbejì tí wọ́n pé ọ̀tọ̀lẹ́ tí ò ní kan ọ̀tọ̀lẹ́ tí ò ní táyé ọ̀tọ̀lẹ́ tí ò ní kẹ́hìndé. ọmọ àti ìbáyé jẹ́ o. ó ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀. gbogbo picture ẹ̀ níṣẹ́ rí legal marriage mo ṣe pẹ̀lú ẹ o. legal marriage lẹ́sẹ̀. this legal marriage. gbogbo ìbàtọ̀ ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ mo sọ mo máa ń kìlọ̀ máa sọ mọ́mí ẹ̀ mọ́mí àní ó ń relax ó rex ní ibi iṣẹ́ ni mo ní ṣe ta ló gbéṣẹ́lẹ̀ fún nílé she doesn't do anything at home kò fọṣọ ìyá mi rí ebi ó máa sọ pé ta ló ń stress ẹ̀ nulẹ̀ rájí títí lọ pẹ́ ni. ní tẹ́ wá ń sọ sí ni pé ẹ ti ṣe tẹ́sì ìkànnà àwọn méjì ọmọ yín kọ́. bẹ́ẹ̀ ni sà. wọ́n dẹ̀ ti tẹ́sì náà rí i pé àwọn ọmọ mi àbí bá a tọ́jú àwọn ọmọ mi àbí kí ni. a ní um, um, text message ṣé wá rí ìgbà tí mo ní kó lọ sí genotype up to tomorrow kò jẹ́ kí n rí result genotype àwọn twins yẹn. kí ni genotype ti. genotype ti mi hehe ni hehe lòun náà but the first born there is no any argument about about hehe náà la relative but àwọn twins yẹn kò jẹ́ kí n rí genital result wọn. bóyá yes wà ń bẹ̀ nìyẹn bóyá yes. yes àti yes ni gbogbo méjèèjì. sẹ́rí gbogbo problem yẹn problem yẹn pé she's i don't hmm. i don't even know how to put it ẹdun alaja ọdún kẹrin tó ti kó ọmọ lọ ọdún kẹrin ọdún kẹrin àwọn sisters mi wá láti England ọ̀rọ̀ yóò bá ti dé kọ́kọ́rọ́ alátẹ hmm. a ti pè lábẹ́lẹ̀ kódà ńgbà tí mo pè é èmi gangan gẹ́gẹ́ bí ẹnìkan mo wá látẹ̀kọ́ pẹ̀lú ọkọ mi pé ká parí ọ̀rọ̀ yìí tó bá jẹ́ ká rọ́rọ̀ ẹ parí ni ànímọ̀ ìpọ́ ọmọ àlè ló gbé wọlé pẹ̀lú ọmọ ọkọ. àfihàn ní wọ́n fẹ́ gbọ́ máa kiri wọ̀nyẹn. bàbá ànímọ̀ ìpọ́ ọmọ àlè ni títí lọ pé abọ́sẹ̀dé olùkan ní gbé wọlé èmi tèmi dúró ńgbà kan ṣe engagement fún ni ó kọ̀ láta máa ṣe engagement fún ni bàbá mi jáde láyé bàbá mi jáde láyé ní fourteen eleven two thousand and eleven fourteen eleven eleven a dẹ̀ ṣe engagement títí ní sixteen eleven eh, no thirteen eleven eleven. mama sa this is royal family we are talking about. ọ̀rọ̀ royal family kan ló fẹ́ bà wá lórúkọ jẹ́ ni ó fẹ́ fi ọwọ́ yẹ́ ẹ̀ ti sọ pé wọ́n á sọ fún mi pé ìjẹ̀ṣà ló ń pò wọ́n fọwọ́ lágbára lójú ọmọ òun mi nìyẹn ń jẹ ó ń tajà ní géètì ní sọ̀rin wedding material èmi là kọ́ bí bàbá wa ń tọrọ ẹ̀ fi dùn mí nìyẹn mi ni mo dúró gẹ́gẹ́ bí ìyá àti bàbá fún un gbogbo ìwé tí ayọ̀bámi kèmí tèmi dúró nì gẹ́gẹ́ bí ìyá àti bàbá fún un torí ayọ̀bámi ò kéré mi ò kéré ńgbà mi lọ léwe èmi ni mo rán secondary school àti yunifásitì tó lọ. ta ń jẹ́ eléyìí ni èmi lè ní jẹ́bi Fatima èmi mo rán ayọ̀bámi ní university tó lọ àti poli tó lọ. ẹ tiẹ̀ tún sọ ọ́ dóni pé ilẹ̀ náà yàwó yìí tà sùkè léwe ẹ sọ pé ẹ sọ bẹ́ẹ̀ mọ́. àwọn fámìlì wọn wọn ò délé ṣàrí ẹ̀mẹ́ta ni mo lásìdẹ̀ lọ́nà lè ṣà tí n bá lọ expect ní school ilé ìwé wo. a máa ní uh, uh, college of education Iléṣà mo máa wo handout pé handout wo kò lè máa neat báyìí náà o kàwé ni mi ò pé mọ́wé ẹ̀ dé Iléṣà rí. ṣé kàn máa lọ wò wọ́n skul ní abẹ́ sanwó skul. mo sanwó náà. ẹ sanwó skul. pẹ̀lú ògbọ́ ọlọ́run àwọn ìgbọ́n mi kan wà bẹ́ẹ̀ pé ní UK wọ́n máa ń send owó sí mo ẹ̀ṣẹ̀ tí wọ́n á gbọ́ pé àwọn àbúrò mi kan wà kí yẹn tó travel out on every garden month ló máa ń gbowó lọ́wọ́ òun. owó section mélòó uk náà ó máa send owó section mélòó lẹ san. I can't remember sir. wẹ́ẹ́ sanwó school tó fi parí. lẹ́ẹ̀ sanwó. bẹ́ẹ̀ ni sir. ẹ̀yin lẹ́nu wọn lọ school nìyẹn. E, ìgbà tó máa wọ usage gan èmi tí mo fill form fún ni èmi tí mo fill form ilé ṣáà fún ni. Ah. ṣẹ́rí nǹkan in tó ṣe òun àti mọ́mí ẹ̀ tó ṣe wọ́n ni pé ìgbà tó fẹ́ ṣe conversion ìgbà tó bẹ̀rẹ̀ òṣì nìyẹn. cs ló fi bímọ aláàjì o àwọn àsanwó cs ló fi bímọ tó bá gbé ọmọ lọ sí kílíníìkì sísítà mi tó jẹ́ sísítà tó jẹ́ gbọ́n tó jẹ́ pẹ́ẹ́n tó tó èmi ìyẹn ní tóun bá ti gbé ọmọdé kílíníìkì àwọn staff wọn máa ń sẹ́pà ọmọdé ìdẹ́jọ́ dé mọ́lá bàbá dé mi o tó ń ṣiṣẹ́ uch ó ní títí ara sẹ́pà mọ́mọ́ kó bá wùn ìyá ọkọ ọmọ alẹ́ tó kọ́ ọmọ wà hmm. wọ́n pè yá ní ìyá àkàmù sísítà tèmi tó tó èmi dàgbà nìyẹn. ẹ ṣé wọn mọ̀ pé. díẹ̀ ni èlò jẹ́ ká mọ̀ ìpọ́nmọ́ àlè ló gbé wá. ẹ ṣáà wọn mọ̀ pé royal family lẹ́yìn tiwa. ó mọ̀ ọ́ ó mà pọ́ màálí ìwò ni wa ah. ṣèbó bá wọn lọ sí ìgbà tán tán ṣe ojúde ọba rí ní òde kò lè ṣe kó má lọ pẹ̀lú ọmọ àkọ́bí ẹ̀. ọlọ́lọ́ là máa ń ṣàlẹ́ àlè òde wọ́n sì gbá àwọn ọmọ yìí náà wá. bẹ́ẹ̀ ni sà conversion tó fẹ́ ṣiṣẹ́ nígbà tó wà ní clinical as a clinical staff ìgbà tó fẹ́ ṣe conversion yẹn ìgbà yẹn ló wọ́pọ̀ bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀ òṣì uh, adapt uh, process ló ti ló meet demola ìtẹ́mọ́tà ń sọ yìí àǹdí kò ń ṣe déwọ́lá nìkan o lè sọ pé déwọ́lá gan ló lọ mọ. bóyá àgàn kọ́ la lè tí ọjà kò bí gan lọ́wọ́ rẹ̀ kó bá gbọ́. wọ́n tiẹ̀ bá a gbé tìrò tó bá mọ̀ ìpá àlá la. yẹn gan kò tí ì sọ kò tí ì sọ kó ń lò ní because different people. kò tiẹ̀ sẹ́ẹ̀ tó kọ́ wa pẹ̀lú yàn alájì ètò jẹ́ tiwa tó bá mọ̀ ìpá àkọ́lá nìyànjá gan látìfù yànjá chọ́ọ̀chì náà mú lọ wọ́n ní ṣe náà ní kó lọ lù mo sọ fún pé kí bàbá mi tó jáde láyé bàbá mi ní àwọn ọmọ tòun ò gbọdọ̀ dé ṣọ́ọ̀ṣì bàbá mi dẹ̀ pé jókòó wọ́n ní tó bá mọ̀ pé tó bá dọjọ́ ló máa da ayọ̀ bá mi ipe kó má fẹ́ ọmọ àwọn ipe torí pé kí ni kò sí ọmọ àwọn tí yóò lọ sí ṣọ́ọ̀ṣì nígbà tí bàbá mi kú tán ní òkú nìyẹn kan ti sọ tiwọn nìyẹn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn tán mú ọmọ ẹ̀ wọ ṣọ́ọ̀ṣì wọ́n lòun ló lùlù fún wọn ṣọ́ọ̀ṣì mo dẹ̀ sọ wọ́n pé níjọ́ tó bá tún lùlù fún wọn pé ṣọ́ọ̀ṣì wọn máa dàrú ipe nítorí bàbá mi ò yọ̀ǹde mi náà dẹ̀ yọ̀ǹde fún wọn ibi tí mo ti dọ̀tá wọn nìyẹn certificate wedding. this is the wedding certificate. ìyàwó yìí náà gbé lọ́wọ́ yìí. ó gbé yàwó dání ọjà ọjà òsì tó rà ni àmọ́ pa àmọ́ pé yàwó òsì lára pé yàwó jọ̀mọ́ ni. òṣùpá ti yé dà. ẹ dákun ẹ já ṣe báyìí ah certificate certificate wà mí. ọmọ yóò kẹta yẹn kọ́ bá a. ẹ má fi fọ́tò fọ́ mi lórí kí wọ́n tẹ̀ gbé ọmọ kẹta wá. wọ́n bá gbé tiwa wọ́n dẹ̀ ló gẹ́tù àwọn ọ̀la àwọn ọ̀gá ní kọjá wọn. kọ́mọ nàìjíríà gbà wá ní torí àlòjá wa bí. kí wọ́n bá yín gbé abdulateef. wọ́n bá gbé abdulateef wa yọ̀ǹdẹ̀ fún tó bá wọ̀ ìpá àlẹ́ o. kẹ́ ẹ ṣe dna test kẹ́ ẹ mọ̀ bọ́yá yìí lẹ́nu yìí náà. tó bá dẹ̀ mọ̀ ìpá àkọlà ni kò sọ fún wa torí àfọmọkọ nu ọmọ àlè àdẹ̀fọmọ àlè ọmọ ìlú wo lẹ pè wọn. ọmọ lẹ́sà ni ọmọ lẹ́sà ni ọmọ lẹ́sà ni family ni olùkọ́ni family ni lẹ́sà olùkọ́ni family ni lẹ́sà tọ ẹ wá jẹ́ ń pè wọ́n kí wọ́n gbá Abdulateef wa ná èmi ò tí ì gba àdán wọn ń gbé báyìí o èmi tí ì gba ń tẹ̀ sọ ni. alájọ ṣáìdì adégbàyà wà ògbógbadé ògbógbadé. níyà rẹ̀ kọ́lé sí. ọ̀dẹ̀ ń tajà ní ọ̀ntà wedding material ní gate. ẹ ẹ tí ì gbà ẹ jẹ́ kí n pè wọ́n kí wọ́n yọjú because àwọn tó tiẹ̀ ń bè mí lẹ́rù ni pé láàfin tó bá lọ dọ̀la tádé bá tún padà yìí kan àlíwò. wọn ló máa ní wọn bá jọba. ẹ wàá kọjú wa sí òrùn alẹ́ ń bàdàn àbí. lọ́hùn ní jáde torí ẹ̀ náà la ṣe jáde. Ah. Hmm. láàfin. Hmm tọ ọmọ ọmọ ìbàdàn ọmọ nàìjíríà ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ rí pé omi ọ̀já ké tààrà torí pààfin ah, <laughs> kílẹ̀ pọ̀ kọ ìyàwó yín. títí lọ́pẹ́ abọ́sẹ̀dé olùkànnì. àti títí lọ́pẹ́ abọ́sẹ̀dé olùkànnì. rájí ló ń jẹ́ ibi iṣẹ́ tẹ́lẹ̀ ó náà ti change but kò change mrs rájí wọ́n ń pè lẹ́yìn new stage. ọ̀tọ̀ ẹ yọjú sí wa o ẹ lè bá a mú abdulateef dání ká lè ṣe gbogbo ètò tọ́jú. stọ́ọ̀lù wà nísìnyí ló ti ń ṣiṣẹ́ nísìnyí àpèjúwe tiẹ̀ gan pọ̀ àpèjúwe rẹ̀ pọ̀ ẹ̀ àǹtí títí lọ́pẹ́ Rájí Abọ́sẹ̀dé Rájí wọ́n lè ṣiṣẹ́ ní University College Hospital UCH nìbàdàn ẹ yọjú sí wa ṣe gbọ́ ẹ jọ̀ọ́ ẹ yọjú sí wa ẹ yọjú sí wa o ká lè mọ̀ nípa Abdulateef kẹ́ẹ̀dẹ̀ lè sọ pé rọ wọ́n ń pa nípa test ilé náà àbí ó lè jẹ́ rọ wọ́n ń pa náà ẹ̀yin náà lè lẹ́ẹ̀ faramọ́ test ẹnìkan ti lóun ò faramọ́ rí náà tán ní dna test àwọn faramọ. àbí mo náà lò fún wa lọ hospital ta lọ. Ah, àbí náà láti ṣe àbí láti bẹ̀rẹ̀. Eh, ah, èmi ò sí ń bẹ́ẹ̀. àtọ̀ ọlọ́run wà ń bẹ̀. ẹnu àti èmi ò sí ń bẹ́ẹ̀ nígbà tó yẹ kó wọ́n rẹ̀ wọ́n dá wa lóhùn tó ta wá. àwọn náà wọ́n sì yan wọn tẹ̀lé wọn lọ sí hospital wọn ti lọ rèé ṣe. àwọn ah, eh, eh, yẹ kí gbogbo ìbàdàn máa dúpẹ́ lọ́wọ́ yín gan ni o ẹ̀bùn mọ́ra ẹ̀ because àbákan sọ fà ni pé tó bá sí pé àwọn ẹ̀gbọ́n mi fẹ́ kọ́ àwọn ọmọ mi travel gan àṣírí yóò ní tú. Hmm. ìkọ́nà àwọn ẹ̀gbọ́n mi ló wá sọ pé òun ò trust àwọn twins yẹn. ọmọ mi kọ̀ wálé láti London wọ́n nígbà ọdún wọ́n á pè pé kó gbé àwọn táyé kan wá ó ní kí n dákun mo ní jẹ́ n fi eh, mọ́rúwá ránṣẹ́ o kọ́ bá ń gbé ọmọ wá ní ọdún kọ̀ọ̀la ó ní dákun àdájá ó lòun ní gbọ́n wá ní ọdún kọ̀ọ̀la ó ní tọ́ di àárọ̀ kùtùkùtù ọdún báyìí ó lòun lẹ́kọ̀ọ́kọ́ jírí ilẹ̀ bá máa ń gbọ́ ọdún náà bá ń pe títí ni títí bá pa ago àbárago rẹ̀ pè mọ́ kò ságbọ́mọ wá. Mm-hmm. lọ́mọ ní lọ́mọ mi wá dà pé ẹ ní pé ìfura wà níbi ọ̀rọ̀ ọmọ yìí. ìyá àjèṣà náà ni wọ́n mọ̀ ìyá rẹ̀ sí. ìyá àjèṣà ní géètì ọmọ mi ló ń jẹ́ ìyá títí àkọ́bí ẹ̀ ló ń jẹ́ ṣèyí olùkọ́ni mm. lásìmọ̀ wọn ló ń jẹ́ tèmi tọ́pẹ́ wọ́n jáde wọ́n jáde kó tó di ọjọ́ west ọjọ́ friday kán tètè yọjú sí wa ká mọ ibi tábìlì rẹ̀ tí ì bá wa ká dẹ̀ sí test kí wọ́n wá sọ pé rọ́ọ̀nì èmi tẹ̀fẹ́ kí wọ́n wá sọ pé rọ́ọ̀nì ká lèmi ni wọ́n sọ pé ìgbà dna test àjọ wa mú nǹkan lẹ́bi ẹ parọ́ mọ́ wọn nípa. àjọba tó ń bá àjọba ṣe ni àwọn náà tẹ̀lé yìí àjọba bíi ni wọ́n tẹ̀lé resort ìgbà tí wọ́n sọ fún àwọn resort kó sọba ó ní èlò ó ní èlò mo fẹ́ gbà mo ní mo fẹ́ gbà n tó sọ fún mi nìyẹn o. ó da ojú bolẹ̀ ó ní eh, kí náà máa ń pè ra wọn ní kí máa pè wọn hẹ́. ó ní kíní kan ọmọdà lòun kí náà máa ń pera wọn náà jọ torí ọlẹ́yìn kàríà ó ní kàríà ọ̀fíìsà lòun kàríà padà náà dẹ̀ náà jọ́ ara wọn. kí n bò wọn lá kí n bò wọn láṣìírí pẹ́ẹ́nì tìtì máa fẹ́ àwọn wà ń bẹ́ẹ̀ jọ yẹn náà. bó ṣe sorí kodò ní ẹ pé torí ó sọ dọ́tọ́ tiẹ̀ sì ń lọ lónìí òun sì one hundred percent sure pé rájí ló lọ mọ́ ńgbà dẹ̀ máa gbé mm-hmm. rìsọ́ọ̀tì lé lọ ló bá ṣẹnu dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ pé kàrí àwọn lè lòun wípé kán bòun láṣìírí kán pa òun sílé kán má pa òun ta. àbúrò ìyá ẹ̀ kan ló tẹ̀lé wa àti àtìyàwó ẹ̀gbọ́n ẹ̀ àtìyàwó ẹ̀gbọ́n ẹ̀ apá wọn jábọ́. ẹ dìde